من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àdá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala bákan náà ni àtúnkí ẹ̀yin olùgbọ́ wa yìí pé ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní alefik fìdíìn eléyìí tó máa ń dé sí etí gbọ́ inú gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dìde àsìkò yìí insha Allah bi quwwatillah mo tu ìwà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Shafudeen Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Medina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ láàárọ̀ yìí ẹ̀ tún ṣe gẹ́gẹ́ bí ṣe ṣùgbọ́n kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ni máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ gba ibi ìbàyí bẹ̀rẹ̀ kí n ṣíde Sheikh gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ ọjọ́ kẹta ṣàbáni fourteen forty one ah kí ni àwọn àǹfààní àti pé báwo ni ànábì sallallahu alaihi wasallam ṣe bàbàrà oṣù ṣàbán sí alákọ̀ọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì ni pé àìtì àmà ó lè wà nínú àwọn àyà mùsùlùmí kan àbí kejì tó jẹ́ pé àwẹ̀ bíi rọ̀mọ́dọ́n ọdún bíi méjì mẹ́ta sẹ́yìn ó ti kọjá mọ́ wọn lọ́wọ́ tó jẹ́ pé bíi mẹ́ta mẹ́rin mẹ́ta mẹ́rin wọ́n jẹ́ àbí bíi márùn-ún tí wọn ti láǹfààní àti san títí di àsìkò yìí tí a bá rí ẹnìkan tó yẹ pé yóò san kódà tó bá lóun òfin odidi oṣù ṣàbá nǹsan oṣù ṣàbá nìkan ò lè ka báwo ni irúfẹ́ onítọ̀hún ṣe lè gbà san àjẹsílẹ̀ oṣù rọmọdán rẹ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. asalaamu alaykum warahmatulahi wabarakatu. aleykum salaam wa rahmatulah. dájúdájú oṣù ṣàbẹ́ẹ̀n kì í ṣe oṣù kẹjọ nínú kàlẹ́ndà ẹ̀sìn islam ọjọ́ oṣù tó ṣe pé tó bá ti lọ iná ló sọ rọmọbọ́n máa ń wọlé anabi muhammed sallallahu alayhi wa sallam ó máa ń ṣe sùyàmù tatawwu lọ́pọ̀lọpọ̀ nínú oṣù ṣàbẹ́ẹ̀n ó máa ń kẹ́nu rọ́ṣẹ̀sìn fọlọ́n ní ti àtinúwá débi pé ìyá ńlá wa aisha radiyallahu anha ó ní máa fẹ́ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ pé gbogbo oṣù yìí lànà bí máa fi kẹnu rọ́ṣẹ̀sìn fọlọ́ gbogbo ẹni bá fẹ́ ṣe ìdíje eléyìí tá a fi soríire lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà àsìkò téèyàn máa ṣe ìdíje la wà nínú rẹ̀ yìí àsìkò téèyàn máa ṣiṣẹ́ ọlọ́lá tí jẹ́ kéèyàn là tó bá di lọ́la kìyàmà òun náà la wà yìí báyìí. wáyé o àwọn àdẹ́tálẹ̀ oríṣiríṣi wà eléyìí táwọn èèyàn gbé wọnú oṣù ṣàbán eléyìí tó yẹ ká fà kúrò nínú rẹ̀ náà ní ká máa ṣe àdúrà kan láti fi pàdé ṣàbán náfìlà kan láti fi pàdé oṣù ṣàbán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí àdáda lẹ̀ ni àbí ká tiẹ̀ tún tájẹ́tì pé ìdajì ṣàbán ń la gbọ́dọ̀ fi ṣẹ̀sìn bíi as-siyam wal-qiyam wad-du'a wa nahwi dhalik ikú àmà fi ṣe ìkẹnuró fọlọ́n àmà fi jí lóru láti fi ṣe qiyamul layl àbá àmà fi ṣe àwọn àdúrà kan ṣe eléyìí àdáda lẹ̀ ni eléyìí tó ṣe pútàkó òfin ọlọ́run ọba tó ti takò lànà nàbà muhammed sallallahu alayhi wa sallam wàyí o náfìlà sọyàm nínú oṣù ṣàbàn ọwọ́ abẹ́ sẹ́ni tó bá jẹ́ pé látìgbà tó sùn ti bẹ̀rẹ̀ náà ní ti ń ṣe náfìlà yẹn kódà kó ṣe pé lóòrèkóòrè ní ṣe kìí ṣe pé ń ṣe tẹ̀léra wọn lọ́lọ́gbọ̀n gàdá eléyìí lè máa gbà lọ bẹ́ẹ̀ títí tó fi di pé oṣù yìí parí ṣùgbọ́n ní tó bá ṣe pé kò fi jọ́ kankan nuró nínú oṣù ṣàbàn yìí títí oṣù ṣàbàn ti wá dá sí méjì onítàn ọ̀gbọ́dọ̀ kọ́tí ẹ̀ gbọ́dọ̀ fi kò gbọ́dọ̀ dámọ̀ràn pò ń fẹ́ kẹnuró lẹ́yìn ìgbà tí sàbáàn tó bá ti dá sí méjì eléyìí ni òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa àmẹ́ni tí bá ti ń gbà tẹ́lẹ̀ ti ń kẹnuró nínú oṣù sàbáàn yìí látìgbà tó ti bẹ̀rẹ̀ kódà kó sì pé ìdákúrekú ní í ṣe eléyìí lè tẹ̀síwájú pẹ̀lú bí ti ṣe ń ṣe yun lẹ́yìn ìgbà tó ṣùgbà dá sí méjì yàtọ̀ sẹ́ni tó ṣe pé kò kẹnuró rárá láti bẹ̀rẹ̀ sàbáàn tọ́wọ́ á sun ìdajì sàbáàn látìgbà yẹn lòun ó ti bẹ̀rẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àtàdálẹ̀ lòun ṣe ẹni tó wá jẹ gbèsè àwọn Ramadan tó ti síwájú Ramadan àmì ní kalẹ̀kùn gbàngbàngbà yìí kọ́lọ́n ti kọ́ bá wa láyé kọ́ bá wa láyé kọ́ bá wa láyé wa ó sì bá wa dáadáa kọ́lọ́n wa bá okun àti àlàáfíà eléyìí tó ní kálukú wa tí ó fi ṣe ọlọ́run ọba kọ́ máa fi wọn wá. ẹni tó ti jẹ́ gbèsè àwọn Ramadan tó ti síwájú sẹ́yìn ọ̀ràn àyàn ló jẹ́ lórí rẹ̀ kó tètè san tètè san kó tó di pé Ramadan mi dé. bóyá látàrí ìdí kan àbí dèmi ni a fi jẹ gbèsè rẹ̀ ààyè ní fún ọ láti san padà ẹni tó bá san padà ní ìsìnkú tó di pé rọmọbọnà mi dé kò sí ọ̀ràn kankan lórí rẹ̀ eléyìí tó ṣe fẹ́ yọ tán lẹ́yìn ìgbà tí rọmọbọnà bá lọ ṣùgbọ́n ẹni tó bá ṣe pé rọmọbọnà tẹ̀sìn kọ́ rọmọbọnà tàwọn ọdún tó ti lọ ti pẹ́ ni rọmọbọnà mi ti bá ma lọ́wọ́ kò tí ì rí àwọn gbèsè yìí sàn a ti sọ pé ẹni tí rọmọbọnà kan tó bá bá gbèsè rọmọbọnà kan lọ́dọ̀ rẹ̀ tí ò san títí rọmọbọnà mi tún fi tán yóò san gbèsè yẹn lẹ́yìn rọmọbọnà eléyìí tó wà lóde lẹ́yìn tó bá wá san tán àbí pẹ̀lú sísan gbèsè ojoojúmọ́ yóò tún máa bọ́ aláìní kan pẹ̀lú sísan gbèsè ojoojúmọ́ bí kápẹ́ láti dùn ta èèyàn ti jẹ gbèsè Ramadan èèyàn wá san títí Ramadan náà mi tún fi fẹ́ wọlé báyìí ní ìsinyìí báyìí tó o bá san lónìí pẹ̀lú ojoojúmọ́ wàá tún máa bọ́ aláìní nítorí pé Ramadan náà ti sin tún ti lọ lórí gbèsè rẹ tó san láti dùn ta tó bẹ́ẹ̀ náà ni ẹni tó bá pé látẹ̀sìn ló ti jẹ gbèsè ṣùgbọ́n san kó tó di pé Ramadan náà yìí dé alhamdulillah sísan Ramadan náà yẹn nìkan kó ti tààràn rẹ̀ ṣùgbọ́n tó bá kùnà láti san àbọ̀ ní tẹ̀ ń san òòrí sátán títí Ramadan náà yìí fi dé lẹ́yìn ìgbà tí Ramadan náà yìí bá lọ wàá san gbèsè yẹn wàá wá máa tún bọ́ aláìní pẹ̀lú gbèsè ojoojúmọ́ tó ń bá ń san lè jẹ́ bó ti ṣe jẹ́. sheikh lábẹ́ ìbéèrè ẹni tí bá wá ń san tó bá jẹ́ pé kò bá tún ní kápá àti tó máa bọ́ aláìní kò sí wàhálà wọ́n ràn án lọ́wọ́ wọ́n ràn án lọ́wọ́ láti rí nǹkan tó fi bá láàyè tí ọba ara ẹni ràn án lọ́wọ́ wọ́n bẹ́ lọ kó làwọn ọba ẹlẹ́dàá kó sàmójúkọ fún. naam jazakumullahu khairan nọ́mbà tí ẹ máa láǹfààní àti fi pè wọlé dá sí ètò rí máa fi béèrè béèrè kan àbí kejì tí ọba ń ta ọta sẹ ní ojúkun yìí òun náà ni oh nine o oh five one six four five four three eight o oh nine o oh fifty one sixty four fifty four thirty eight bákan náà fún àwọn tí wọ́n ń gbọ́ wa ní ọ̀nà tó jìnnà réré àwọn náà lè máa pè sórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìnnà réré. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah àti àwọn àlùfáà wa ọlọ́run mọ́ra wọn lọ́wọ́. àmì kí ni ìbéèrè yín pápápá. ẹ dákun ìbéèrè tiwa ni pé ẹni tó bá jẹ gbèsè rọmọdá yẹn tí ò ti ẹ̀sán rí rárá tó ní ìtúsí gba ẹ dákun kí ni wọn fẹ́ ṣe sí i. tí ò sán rí rárá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àti wọ iye. ẹni tó jẹ gbèsè àwọn rọmọbọ́n eléyìí tó sọ pé ọkàn ń dájọ ni kò sán rí rárá yóò ṣírò rẹ̀ papọ̀ yóò máa san títí láéláé gbèsè yẹn ń ṣẹ́kù lọ́rùn rẹ̀ yóò san ṣáájú kó tó di kókó láyé bíi tí wọn bá san tó fi kúrò láyé àwọn ẹni tó bá fi sáyé nínú àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí ara rẹ̀ àwọn náà ni wọn bá san lẹ́yìn ikú rẹ̀. O oh, nine O oh five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí ẹ lọ́wọ́. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. akọ alájú náà. ẹ ṣé náà ó jà sọ̀pọ̀ rẹ̀ orúkọ mi ni kẹrìfàtà abisala mi lẹsọpọ owó dògbò mọsán. yóò béèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa ni pé mò ń kírun báyìí ṣùgbọ́n gábàjì mo kọjú sí àgábàjì tí mo wá kọjú sí un àwọn kan wà ń jà ìjà ń wá pọ̀ ṣé mo lè fi irun lẹ̀ lọ làwọn ni àbí kí n máa bá àrùn mi lọ. alhamdulilayi gbogbo ẹni tó bá dúró tó ń ṣe sọlẹ kó lọ mọ̀ dájú wípé wájú Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ló ń ti dúró ìdúró tó ń sì dúró yìí ó kọjá gbogbo ìdúró ìdúró níwájú ẹlẹ́dàá wa káwá mọ̀ pé ìgbà tá à ń ṣe sọ̀láàtì yẹn ń ṣe là ń bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ a gbọ́dọ̀ ti torí àwọn kan àbí nǹkan kan káwá ti torí rẹ̀ ká mọ́kàn wa kúrò nídìí sọ̀láàtì tá à ń ṣe yẹn ẹ̀yàn àfi tó bá ṣe pé láti tè kọ́kọ́ ṣe gan kò tọ́ka ṣe sọ̀láàtì níbi tó jẹ́ pé ariwo àwọn èèyàn ní ká fọkàn sí lọ ibi tó jẹ́ pé yọ̀ọ́ dákẹ́ rọ́rọ́ á fi fọkàn sí lọ́n pẹ̀lú ara wa ibẹ̀ ló ti yẹ ká máa ṣe sọ láti wà tó bá ṣẹlẹ̀ pé àwọn ẹni tá à ń gbáriwo wọn tó dàbí ẹni pé wọ́n ń jà yẹn bóyá oníkálukú wọn wọ́n ń fi nǹkan kan wọ́n mú lọ́wọ́ wọ́n fẹ́ fi ṣera wọn léṣe ariwo yìí sì pọ̀ débi pé ẹ̀rù ń bá yẹn pé wọ́n mọ̀ lọ para wọn kò sí ní tó burú pé kẹ́ já sọ láti yìn kẹ́ lọ ṣàtúnṣe láàrin wọn kẹ́ làjà nígbà tí gbogbo ẹ̀ bá túká kẹ́ wàá tún láti yìn bẹ̀rẹ̀ fún àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìn rere tí ìpè wọn ń wọlé ṣùgbọ́n tí àti láǹfààní àti rí gbé ẹ lè má fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ tí orí nọ́mbà tí ti gbọ́ tí ẹ sì ti kọ́ lẹ́hùn náà tí ó bá pè fún pé ẹ rí àláǹfààní láti rí ìpè yín gbé. ẹ lọ́rùn. ẹ lọ́rùn. ẹ lọ́sàn-án máa yẹ sí. àyíkú sọlá wọn ti lẹ. Aisha ni láti Ìlọrin. Láti Ìlọrin kí ni ìbéèrè yín láti Ìlọrin? Ìbéèrè mi ni pé ìbéèrè mẹ́ta ni mo fẹ́ béèrè lọ́wọ́ ọjọ́ pẹ̀lú. Tó àkọ́kọ́. Àkọ́kọ́ ni pé tí obìnrin bá ń tóbi bá ń lọ sí tí ó ń ṣe ìkọ̀ṣù rẹ̀ lọ́wọ́. Ṣé hmm. tó bá fẹ́ ṣe àtàrò àtẹ̀bá rẹ̀? Hmm. Ṣé ó máa ka àwọn kò máa ń ṣàìdìrín àbúkọ̀ máa jọ́ sí máa lọ sí èyí tó kàn àwọn èyí tó kàn yìí. ẹ̀kejì. ẹlẹ́kejì ìkejì hmm. ni pé tí wọ́n fẹ́ kí jùmọ̀ hmm. so obìnrin tó wà lọ sí jùmọ̀ tí ìgbà tó máa fẹ́ kí jùmọ̀ sí bí áfà one thirty hmm. tọ́kọ́ kí jùmọ̀ sí ló máa kí gùn ìtìtẹ̀ ni àbí àsìkò kan kí gùn ló máa kí gùn sí. ìkẹta mm-hmm. ó ti já fúnra rẹ̀ méjì la rí. alhamdulilayi obìnrin tí ń ṣe nǹkan so tó fẹ́ ṣe adikaru sọ́bà àti adikaru mẹ́sà eléyìí tá nàbí sallallahu alaihi wasallam tó fi kọ́ wa. àwọn ayé alukur'ani bẹ́ẹ̀nbẹ́ àwọn sura alukur'ani bẹ́ẹ̀nbẹ́ ayé alukur'ani bíi ayatul kursi àwọn sura alukur'ani bíi kul huwa allahu ahad kul a'udhu bi rabbil falaq àti kul a'udhu bi rabbin nas kò sí ní tó burú wàá ké àwọn sura yìí wàá ké ayé àtúntún wà ń bẹ náà pẹ̀lú àwọn àdìkárù sọ̀bà eléyìí tó wà nínú súnà tó ń ti wípé àwọn ayé alukurani bẹ́ẹ̀nbẹ́ súra alukurani bẹ́ẹ̀nbẹ́ kò sẹ́lọ̀n tó ń ti pé kọ̀tọ́ sóbìnrin tí ń sin nǹkan sùn kọjá pé ń kí alukurani nígbà tí ń sin nǹkan sùn yẹn kò sẹ́lọ̀n nítorí pé àtàbẹ̀ àtàbẹ̀ òfin ṣẹ̀rí àsopin tó bá ń tẹ̀lé nǹkan ìdájọ́ tí ń tẹ̀lé náà ni wọ́n máa gbà nítorí pé tí obìnrin bá ń sin nǹkan sùn kò pé kọ́ mọ́ ṣe àdìkárù sọ̀bà láì ayé alukurani bẹ́ẹ̀ aya alukurani tí súnà wa tún lọ́wọ́ à ń bẹ̀yàn náà kékeré rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù pẹ̀lú àtikárù sọ̀bá kọ̀sọ́dẹni tọ́sẹ̀ nítorí pé ìdájọ́ aya alukurani tó ń ké nígbà tó ń nǹkan nínú àtikárù sọ̀bá ìdájọ́ rẹ náà ní ìdájọ́ sọ̀bá tó ń ẹlẹ́kejì wọ́n ní ẹni tó jẹ́ pé wọ́n pè ó sì òun ò ní lọ sí àbí obìnrin obìnrin tí ò ṣe nǹkan sùn tí ó ṣe sọlá tó jùmọ̀ à tọrọ ní béèrè sọ pé ń ṣe nǹkan sùn obìnrin tí ń ṣe nǹkan sùn ò ní ṣe sọlá obìnrin tí ò ṣe nǹkan sùn àmọ́ tí ò fẹ́ lọ sí jùmọ̀ à tó fẹ́ ṣe sọlá ti tiẹ̀ nílé ṣé yóò dúró di iye aago tí wọ́n máa tó ṣe sọlá tó jùmọ̀ à lágbègbè ibi tó wà ní kó tó di kó ṣe sọlá tó dọ́hùrù tiẹ̀ àbí tí wọ́n bá ti pèpè fún sọlá ìgbà yẹn ló ti tọ́ sí pé kó ṣe sọlá tó dọ́hùrù òfin ọlọ́run sọ pé ẹni tó ṣe pé àyípadà kò lè dé bá ẹni tí ó jẹ́ ìdíwọ́ tiẹ̀ láti má lọ sí jùmọ̀á yóò ṣe sọ̀látò bọ́ọ̀r dípò sọ̀látò jùmọ̀á tásìkò bá ti wọlé ta ìwọlé nínú àwọn ẹni tó ṣe pé àyípadà ò lè dé bá ẹni tí ń ṣe wọn òun náà lóbìnrin obìnrin ò lè yí padà kó dọkùnrin nítorí sọ̀látò jùmọ̀á máa ń jẹ́ ọ̀ràn yẹn dandan ojúlówó ọ̀ràn yẹn lórí àwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin obìnrin ò sì lè yí padà kó dọkùnrin torí ẹ̀sán bá ti pèpè fún sọ̀lá tó ti dájú pákòkò ti wọlé ni wọ́n ti lè ṣe àlùwàlá kó o ṣe sọ̀látù bọ́ọ̀r níbikíbi tó bá wà nígbà tó o ti fẹ́ lọ sí jùmọ̀ ìyẹn jẹ́ tóbìnrin yàtọ̀ sí ẹrú yàtọ̀ sí ọmọdé tó ṣe wípé kò ì tí ì bàlágà yàtọ̀ sí arìnrìn àjò yàtọ̀ sí ẹni tó ṣe pé ń ṣàárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé ìdí tí ó mú àwọn eléyìí kí jùmọ̀ kó yẹn lórí wọn sábàbí yẹn ó lè kú lórí wọn ṣáájú kó tó di paṣẹ sọ̀látul jumu'ah ẹni tó ṣe é pé báyà òun jẹ́ ẹni tó ṣe pọ́jú rìn àjò ó lè dárò kó tó di paṣẹ sọ̀látul jumu'ah ipò òun rìnrìn àjò mọ́ òun ti dára lẹ̀ yìí ẹni tí ìbá sì ti sọ̀rìn àjò sọ̀látul jumu'ah àjọràn ẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń sáré ọlọ́run lè pé kára rẹ̀ ọ̀yá kó tó di paṣẹ sọ̀látul jumu'ah àjẹkẹ́ sọ̀látul jumu'ah sọ̀látò jùmọ̀ yóò di ọ̀ràn yẹn lórí ẹ̀ ọmọ tí ò ti bàlágà tó súnmọ́ àti bàlágà òun náà ní ṣe sọ̀lá ṣáájú kó tó dípa ṣe sọ̀látò jùmọ̀ níbikíbi tó ń bá wà tó bá fẹ́ ṣe sọ̀látò bọ̀hùr kò ní ṣe ṣáájú kó tó dípa ṣe sọ̀látò jùmọ̀ torí pé ní tó ti bàlágà tó tó súnmọ́ àti bàlágà ó lè bàlágà láàrin ìsìn sígbà tá a ṣe sọ̀látò jùmọ̀ kó sùn kó lálàá kó da omira eléyìí ti fi hàn pé yẹn ti bàlágà àyàtọ̀ sọmọdé kékeré tó ẹ̀kọ́ jìnnà sí kọ́ bàlágà bí ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ so irú àwọn eléyìí wọ́n ṣe sọ̀látò lóhùrù tiwọn tá a bá ti gbọ́ pé wọ́n pèpè fún sọ̀látò jùmọ̀ ní ìgbà táwọn ọba fẹ́ lọ sí jùmọ̀ yàtọ̀ sóbìnrin torobìnrin ò ní yí padà kó dọkùnrin. jazakumullahu khairan hello hello. hello asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kò yín orúkọ orúkọ mi kamaldeen abdulkareem. láti wo. láti niger niger. niger republic kí ni ìbéèrè yín. ní ẹni niger náà nílùú tí wọn pè ní gaya ní bọ́dà pẹ̀lú nàìjíríà kánbá. tọ kí ni ìbéèrè kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ìbéèrè mi alákọ̀ọ́kọ́. náà níjẹ̀dógún wọn ti béèrè ẹran àfọ ọgbọmi lórí obìnrin tó jẹ gbèsè àwẹ̀ hmm. méjì àwẹ̀ ramadan méjì ló wà lọ́rùn rẹ̀ báyìí hmm. Hmm. látara oníní ní àjà fọmọlọ́yẹn pẹ̀lú fòní dín fòní fọládákú tọ Ramadan eléyìí náà tún ti wọlé dé báyìí ní ìṣẹ́ tó lè fẹ́ra kù kò lè gbá bóòlù ti sẹ́n àwọn tẹ̀yìn àti ìta wà níbẹ̀. ẹ̀kejì. bákan náà ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì. Hmm. òun ni pé ẹni tó gbàgbé kírun ẹni tó kírun tó gbàgbé láti ṣe àlùwàlá. Hmm ọlọ́wẹ̀ ni ìgbà tó wá dé kọ́ wá rẹ ti sálọ wàlá tó fi lọ kírun irun mọ́gìrìbì hmm. òun ló tún wá ṣe ìmáàmù fún àwọn tó kírun fún dédé àsìkò ìṣá yìí iṣẹ́ káta wọ̀ fún pé tóun ti ṣàlọ́lá nígbà mọ́gìrìbà bó wọ́n sí wọ́n hmm. bá sá padà rú ọ́tà rí pé ṣé ká pé wọ́n ṣe yẹn òun ló borí pé ó ṣe hmm. òun ní bò ní òun òun àtàwọn tí òun kírun fún. bákan náà ìbéèrè ni ẹlẹ́kẹta ní ọ̀dọ̀ wa ń bí àti irun jímọ̀ àti hamsu salawa tó ti di jẹ́jọ́ tí wọ́n ti pọ̀ fún wa pé ká mọ kírun wọn ò jẹ́ ká kírun papọ̀ mọ́. pé ìwẹ̀ jímọ̀ tí èèyàn nílò jímọ̀ ṣé ń bẹnu súnlẹ̀ ni àbí tí bá ti pé àbá tí jímọ̀ kò níbi káwẹ̀. tọ àti wọ iye o. masha allah ọ̀dà lóhun ti rọrùn ẹ ṣeun jazakumullahu khairan. alhamdulilayi ẹni tó sọ yìí pé ó ṣe solatul maghrib ó ti ṣe imam fáwọn èèyàn ní sọlátul maghrib ṣùgbọ́n tó gbàgbé láti ṣàlùwàlá ṣáájú kó tó di wípé ó ṣe sọlátul maghrib ó padà wá rántí ní dédé àsìkò ìṣà wípé maghrib tó ń ṣe òun ṣe láì jẹ́ pò ńlá lùwàlà kí ni ìdájọ́ sọláàtì tó àti tàwọn jàmáà tó tò lẹ́yìn o òfin ọlọ́run dá lórí pé ẹnikẹ́ni tó bá ṣe sọláàtì láì lálùwàlà látàrí ìgbàgbé sọláàtì yẹn ní ìgbà tó bá rántí pọ̀ ń ṣe láì sí àlùwàlà ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó tún sọláàtì yẹn ṣe láéláé táwọn olùmọ̀ bá sọ pé yọ̀ọ́yìdò abàdá yóò tún sọláàtì yẹn ṣe láéláé náà ní pé eléyìí tó ṣeun kì ṣe sọláà àlàáfó rẹ̀ sì wà ńlẹ̀ dandan dandan ó gbọ́dọ̀ tún sọláàtì yẹn ṣe nínú ìgbésí ayé rẹ̀ kákàdàrà yìí pé ẹ̀yìn ìgbà tán parí sọ̀láàtì làṣà ẹ̀ ló tó rántí pé magrib tó ń ṣe òun ṣe é láì lálùwàlà ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó tún magrib yẹn ṣe kó tún wá tún sọ̀láàtì làṣà yìí ṣe torófin ọlọ́run dá lórí pé a tún máa to àwọn sọ̀láàtì yẹn léra wọn a sì máa pẹ́ ìṣá ẹ̀yìn magrib ló máa ń wá kìí ṣe pé magrib máa ń wá lẹ́yìn àlàṣà ṣùgbọ́n àwọn jàmáà tó lẹ́yìn imáàmù tó síwájú wọn láì lálùwàlà látàrí ìgbàgbé kò sí nǹkan tó ṣe sọ láti tiwọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní fagilé sọ láti tiwọn nítorí pé ìmáàmù wọn ṣe sọ láti síwájú wọn láì lálùwàlà látàrí ìgbàgbé nítorí kó bá sọ láti tiwọn náà ni pé kó jẹ́ pé ìmáàmù wọn máa mà síwájú wọn ni pẹ̀lú àìlálùwàlà àjẹpẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ sọ láti ìmáàmù ó bàjẹ́ sọláàtì àwọn tó wà lẹ́yìn rẹ̀ náà kò lè lálàáfíà ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé gbàgbé lọ́fà sọláàtì ìmáàmù nìkan ni ó lálàáfíà táwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ó lálàáfíà. eléyìí ti ṣẹlẹ̀ sí aṣáájú wa rí Umar ibn al-Khattab radiyallahu anhu ó síwájú àwọn èèyàn ṣe sọláàtì al-fajr ó wá kúrò ní mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa ó ike ńgbà tó ń jí sáyé láàárọ̀ yìí ti jánábà ti jánábà ló ń jí òun ò sì rántí wẹ̀wẹ̀ jánábà tó ń fi wá sí mọ́ṣáláṣí eléyìí tó túmọ̀ sí pálọ̀ àlá lásán ló ń ṣe òun ọ̀wẹ̀wẹ̀ jánábà tó jọra àyàn káwẹ̀ ṣáájú ká tó ṣe sọ̀dá. Umar radiyallahu anhu ó wáyé kan níbẹ̀ tó lè fara pamọ́ sí ó sì wẹ̀wẹ̀ jánábà ó tún àṣùbà rẹ̀ ṣe kò sì ránṣẹ́ sẹ́nikẹ́ni nínú àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ pé kó tún sọ̀lá tètè ẹ̀ náà ṣe nítorí pé ìgbàgbé ló mú ṣe sọ̀láàtù pẹ̀lú jánábà lára. ìbéèrè ẹlẹ́kejì tẹ sọ pé obìnrin kan gbèsè rọmọbọ́nà bíi méjì ń bẹ lọ́rùn rẹ̀ látàrí alóyún àárẹ̀má àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbèsè yìí ti wá pọ̀ báwo ni ó ti ṣe ṣe tí ó fi san àwọn gbèsè yìí. náà la sọ nínú ìbéèrè tí wọ́n ṣe ṣáájú náà. wípé gbogbo ẹni tí gbèsè rọmọbọ́nà bá ń bẹ lọ́rùn rẹ̀ báwọn tó jẹ́ pé gbèsè rọmọbọ́nà ọdún kan ọdún méjì ni rọmọbọ́nà míì sì tún bá a onítọ̀hún yóò san àwọn ọjọ́ yẹn padà yóò san àwọn ọjọ́ yẹn padà ṣùgbọ́n tó bá jẹ́ pé rọmọbọ́nà míì bá bá a á wò wò tí ààyè ti gbà láti san gbèsè rọmọbọ́nà tó jẹ kí rọmọbọ́nà míì ò tó bá wọn àmọ́ tó ṣe ipò ni ò sàmúlò rẹ̀ táyè bá gbà yẹn láti san gbèsè rọmọbọ́nà padà ṣáájú kó tó di pé rọmọbọnà mi wọlé òun náà tún lọ ṣùgbọ́n èèyàn lèèyàn fi falẹ̀ irú onítàn ni ó máa fi à ń bọ́ aláìní ojoojúmọ́ kún gbèsè rọmọbọnà kọọkan tí ó máa san padà irú obìnrin yìí ń ta sọ ipò lóyún àbí ń rema tó bá pásìkò kan ti wà láàrin rọmọbọnà kan sí rọmọbọnà mi tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run láti san gbèsè díẹ̀ nínú rọmọbọnà yẹn ṣùgbọ́n tó ṣe pé òun lọ́kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀lé rẹ̀ ó ń dájọ́ ni irú onítàn lẹ́yìn ìgbà tí àwọn rọmọdọ́nà tó ti gorí rọmọdọ́nà tó jẹ́ ń gbèsè ń bá kọjá yóò san àwọn ọjọ́ yẹn padà pẹ̀lú rọmọdọ́nà ojoojúmọ́ yóò tún máa fi bí bọ́ aláìní pẹ̀lú múdù méjì oúnjẹ tútù yóò máa fi kún tójoojúmọ́ ilé ìjẹ́bù sí jẹ́. ọ̀rọ̀ tí abdullahi ibn abbas radiyallahu anhuma tó sọ nípa àwọn obìnrin tó lóyún àtàwọn èyí tó ti bímọ tí ń rema wípé ńṣe ni wọ́n máa bọ́ aláìní dípò síyàmù ojoojúmọ́ àwọn òbúkátà kan san gbèsè rẹ̀ padà gẹ́gẹ́ bọ́lá ń sọ pé wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin wípé àwọn ẹni tí ò lágbára láti lè sọ síyàmù àwọn máa ṣe ìràpadà fúnra wọn pẹ̀lú fífún aláìní lóúnjẹ eléyìí tí Ibn Abbas túmọ̀ sí pé aboyún àti ẹni tí ń rí má wọnú ẹ̀ eléyìí ò sì déédéé nítorí pé ṣe ní Ibn Abbas radiyallahu anhuma ń ló fi aboyún àtẹni tí ń rí má ń ló fi wọn jọ arúgbó kùjọkùjọ nítorí pé àyà yìí nínú àwọn olùmọ́kò lórí pé arúgbó kùjọkùjọ lọ bá wí arúgbó tó ṣe pé a ti sọ̀rọ̀ tínú nínú pé yóò tún padà dèwe agbára rẹ̀ yóò tún padà dọ̀tun yóò fi dẹni tó lágbára láti ṣe ní tí ò lè ṣe lónìí gbọ́ ọ̀gá di lọ́la àwọn lọ́lọ́run bá wípé ẹni tí ò lágbára láti ṣoṣo yá mọ̀ Ramadan bí bọ́ni ọmọ abọ́láìní pẹ̀lú múdù méjì oúnjẹ tútù dípò sùyàmù ojoojúmọ́ torí ẹ̀ ká wá fi obìnrin tó lóyún obìnrin tí ń rema ká fi wéru arúgbó báyìí àṣìṣe ni eléyìí tí ò ṣe déédéé nítorí pé aláàárẹ̀ lásán ni lóbìnrin tó lóyún jọ aláàárẹ̀ lásán lóbìnrin tí ń rema jọ aláàárẹ̀ bí ẹni tí bá ń ṣe ẹni tó ṣe pé lónìí tí bá ń ṣeun ó lè má lè ṣe sòyà ṣùgbọ́n lọ́la tára rẹ̀ bá yá tán kọ́ gbogbo ẹ̀ náà ni ó lè ṣe ní rọrùn ká fi wé aláàárẹ̀ lásán òun ló dọ́gba yàtọ̀ sí ká wá fi wé arúgbó kùjọkùjọ torí àwọn olùmọ̀tán fi wé aláàárẹ̀ lásán ìyẹn obìnrin tó lóyún ìyẹn obìnrin tí ń re ma àwọn lọ́rọ̀ wọn dọ́gba jù la fi sọ wípé wọ́n san padà náà ní títí láéláé ó tún ti wà lẹ́ni tó fẹ́ra kù báyìí kò sí wàhálà ń bẹ kọ́tà tí máa kọ́ iye gbèsè mélòó ní bẹ lọ́rùn rẹ̀ dandan dandan gbọ́dọ̀ san padà tí ò bá lè san títí tó fi kú láyé àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ẹni tó fi sílẹ̀ sáyé àwọn ọmọ bá san eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. wọ́n ní jùmùá àti sọ̀láàtùl jàmáà lọ́dọ̀ táwọn wọ́n ti ní kí àwọn kónílógbélé táwọn ọmọ wa wẹ̀wẹ̀ jùmùá ni àbí ìwẹ̀ jùmọ̀ ó ní í ṣe pẹ̀lú ọjọ́ jùmọ̀ pàápàá jùlọ ẹni tí ó bá lọ sí mọ́ṣáláṣí pàápàá jùlọ ẹni tí ó bá lọ sí mọ́ṣáláṣí torí ẹ̀ iná ló ṣe jẹ́ pé a rí i pé apá kan nínú àwọn olùmọ̀ wọ́n lè tó dáa jù ní pé ká fi ìwẹ̀ jùmọ̀ àwa sí ìgbà tá a ti ṣe tán láti máa lọ sí mọ́ṣáláṣí láti lọ ṣe sọ̀látul jùmọ̀ Aisha radiyallahu anha onáà sì fi yé wa náà kan nínú àwọn ahadith pé àwọn èèyàn jọ ń ṣe ọwọ́ wọn á máa làágùn wọn a máa gbóògùn ọ̀nà mọ́tíláṣí àwọn oorun tí máa wá jáde lára àwọn èèyàn kìí dùn farada nínú mọ́tíláṣí lànàbì sallallahu alaihi wasallam fi wá sí lófin pé káwọn èèyàn máa wẹ̀ ṣáàjú kan tó wá sí jùmọ̀ tó ń ti pọ́ ní í ṣe pẹ̀lú sọ̀látùl jùmọ̀ ó tún ní í ṣe pẹ̀lú ọjọ́ jùmọ̀ nítorí pé tóòrùn bá ti wọ̀ ní ìsìn lọ́jọ́ jùmọ̀ ẹnì kan ò ní ní kó wẹ̀ tóòrùn bá sì ti wọ̀ lánàá jọ alhamis ẹnì kan ò ní ní kó wẹ̀ ìwẹ̀ jùmọ̀ ó ní í ṣe pẹ̀lú ọjọ́ jùmọ̀ àti sọ̀látùl jùmọ̀ tá a bá wá láǹfààní àti lọ sí sọ̀látùl jùmọ̀ nítorí ìdí kan àbí ìdí mi so nǹkan kan ò lè dí wa lọ́nà láti tún wẹ̀wẹ̀ jùmọ̀ náà nítorí pé òfin ṣẹ̀ríyà ó sọ pé al-maysūru lā yasqutu bil-ma'sūr gbogbo ń tọ́ rọrùn láti ṣe a gbọ́dọ̀ pàtì nítorí èyí tí kò rọrùn láti ṣe lásìkò yẹn ó rọrùn láti wẹ̀ ó lè má rọrùn láti lọ sí sọláàtì jùmọ̀á ká má fìwẹ̀ jùmọ̀á lẹ̀ nítorí pàní lè lọ sí jùmọ̀á. gbogbo ẹ̀yin tí ẹ ti ń pè wá láti Netherlands Qatar South Africa ẹ dákun tí àbá tí láǹfààní àti gbé ìpè yín ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ torí pé wọ́n ń dá àwọn ìbéèrè kan lọ́wọ́ òun náà ni ó sì fà á ẹ máa pè sórí plus two three four eight zero eight three two nine three eight nine six fún ẹ̀yin tí ẹ ń bẹ ní ọ̀nà tó jìn réré yẹn Hello, ah, lọ́hùn ìyá ó ti já Hello. lọ́hùn ó kọ yín. kí ni ìbéèrè yín pápápá. Ah, ìbéèrè mi ni pé mo fẹ́ fi àbá. pé kí ni. ọ̀rọ̀ eh, ètò ìgbéyàwó ó ṣẹlẹ̀ pé ní ìdílé kan ẹ̀gbọ́n ó fẹ́ ẹ̀gbọ́n wọ́n á ní kò tí kọ̀nà fún àbúrò náà láti fẹ́ àbúrò obìnrin ní obìnrin ẹ̀gbọ́n ní ọkùnrin ó fẹ́ ẹ̀gbọ́n ní obìnrin ẹ̀gbọ́n àbúrò ní ọkùnrin ó tún á fẹ́ fẹ́ àbúrò ní obìnrin afẹ́fẹ́ lọ àbá pé tí ó tọ̀nà bẹ́ẹ̀ nínú ìgbà. ẹnì pé sọ tọkẹgbọn fẹ́ ẹ̀gbọ́n kábúrò ọfẹ àbúrò tàbí bẹ́ẹ̀ kọ́. hello hello hello wọ́n ní ohun tẹ́ ń bẹ̀rẹ̀ ni pé ṣé ọ́tọ́ kẹ́gbọ̀n fẹ́ gbọ̀n kábúrò fi àbúrò ní gómẹ́ẹ̀dì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó alihamudulilayi lábẹ́ òfin ọlọ́run kò sí ní tó burú ń bẹ́ẹ̀ ẹ̀yin lè fẹ́ gbọ̀n kábúrò yín kọ́ fábúrò kó ta kò fi ọlọ́run nítorí kó fi ọlọ́run tó sọ ni pé wà á ń tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf ọlọ́run ọgbà kẹ́yìn nìkan kẹ́ fẹ́gbọ̀n kẹ́tún fábúrò ẹ̀yin fúnra lẹ́wọ́ afábùrò àbẹ́ ẹ̀kọ́ ẹ̀gbọ́n sílẹ̀ lẹ́wọ́ afábùrò àmọ́ pé ẹ̀gbọ́n tàbúrò ọjọ́ máa bẹ lọ́ọ̀dẹ̀ yín lásìkò kan náà ọlọ́wọ́n bá ṣe léwọ̀ àmọ́ pé ẹ̀yin fẹ́ gbọ̀n àbúrò yín fábùrò kò sí ní tó burú bẹ̀ lábẹ́ òfin ọ̀rọ̀. plus two three four eight zero eight three two nine three eight nine six fún ẹ̀yin tí ẹ̀ ń bẹ lọ́nà tó jìn réré bákan náà tí ẹ bá láǹfààní tàbá tí láǹfààní àti gbé ìpè yẹn lè máa fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ á sì máa kà á jáde tí ẹ sì máa gbọ́ ìdáhùn rẹ̀ níbikíbi tí ẹ bá wà lórílẹ̀ àlàyé yìí. ẹ lọ́run. asalaamualeykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah rukatu. orúkọ mi. ìyá ó ti padà ẹ lọ́run. asalaamualeykum. wa aleykum wa rahmatulah náà abdulsani ló sọ̀rọ̀ láti ìlú south africa. láti orílẹ̀-èdè south africa kí ni ìbéèrè yín sà. ìbéèrè méjì ní mẹ́ta ni wọ́n ní àkọ́kọ́ ni wípé nífi ní ilẹ̀ ní ìpínlẹ̀ south africa wọ́n ní àlè lọ sí jùmọ̀ àìpé kàkékunde ìbéèrè wọn ni pé àwa ń ṣe àwa ń ṣe fanfà láàrin àwa pé àlèkí jùmọ̀ ní àbí àlèkí èyí gbọ́ngàn ní ó fẹsẹ̀ rí lóńgbẹ́ so ìkejì wọn ni wípé mo jẹ́yàn ní mo bá ẹnìkan yá owó hmm. so ẹni tí ó yá wa lówó yẹn wá ní pé òun bù wá ní pé kò ní ìdùnnú so ìbéèrè wa ni pé ṣé mo èmi mo lẹ́tọ̀ọ́ sí owó yẹn àbí ẹni tí mo bá yá lówó hmm. so ìbéèrè yẹn ǹjẹ́ ìkẹta náà ni wípé àdìs eh, kan wà pé ẹjẹ́ ẹni tó bá kú lórí yìí àìsàn tó bá jọmọ́ bíi pandemic tó ń lọ lọ́wọ́ ìdí coronavirus ṣé pé ikú ṣẹ́yìn lẹ́nu náà kò gbé ní o ṣé ẹni tó bá kú látara àìsàn yìí ṣé ikú ṣẹ́yìn ló kú ni bẹ́ẹ̀ ni jù bẹ́ẹ̀ rẹ̀. ẹ ṣe ọ̀rọ̀ àwọn àdìkọ́ ọ̀tọ̀lá. wàhálà sàlámù rahmatullahi wa barakatuh. alhamdulilayi ní ìgbà tí látàrí àjàkálẹ̀ àrùn eléyìí tí ó ń tàn káàkiri ní ìsinmi ìbáyìí kọ́ làwọn bá kọ́ sọ wa kọ́ là wa kọ́ gbà wa kọ́ bá ká kó ní gbogbo orílẹ̀-èdè ilé ayé látàrí irú ààrẹ yìí wọ́n ní káwọn èèyàn wọn kóra ró sílé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n má lọ sí mọ́ṣáláṣí tó tírù rẹ bá ṣẹlẹ̀ ẹ wá ní sáàlì kóra wa jọ sínú ilé wa ká sì solatul jumu'a òfin ọlọ́run ọba ọgbà ìgbé ká sì solatul jumu'a níbòmí ìtọ́yàtọ̀ sí mọ́ṣáláṣí jumu'a ṣùgbọ́n òfin ọlọ́run ọba ó ní tí ìdíwọ́ bá wà fún wa láti má ṣe sọ̀látò jọ̀mọ́á sọ̀látò bọ́ọ̀r ńlá ṣe dípò rẹ̀ hmm. sọ̀látò bọ́ọ̀r tá a ṣe dípò rẹ̀ yẹn táyì kan bá wà tẹ́tí lè ṣe sọ̀látò bọ́ọ̀r bóyá yìí méjì mẹ́ta kí ẹ ṣe ń jàmá kò sí tó burú mbẹ́. Hmm. torófin ṣeré àsọ fún wa pé al-ithnani fama yazidu jama'a èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ jàmá ni wọ́n nínú sọ̀dá hmm. eléyìí jẹ́ bó bóyá látàrí pé wọ́n ń wàsọ àti ààbò fún gbogbo àwọn èèyàn náà ni kọ́ má bàa lọ jẹ́ pé ẹni tó dúró tì ó ti fara kásá àrùn yẹn ó sín owó kọ́ ìtọ́ rẹ̀ nǹkan kan ọkàn sí ọ lára ìwọ́n náà fara gbé hmm. ẹ̀sìn máa púpọ̀lọpọ̀ wọ́n kúndùn ká máa bára wa lọ́wọ́ ó dáa púpọ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí ń bẹ lóde ìkárọ̀ra kóra ró fà ń bára wa lọ́wọ́ kò sí nǹkan tó burú ń bẹ hmm. eléyìí ìjẹ́bù tó ṣe jẹ́ ṣùgbọ́n pàwọn àmọ̀ ṣe sọ láti olùjúmọ̀ nínú agboolé wa kọ̀tọ́ wọ́n ní àwọn lọ bẹ́ẹ̀ nìkan yáwó lọ́dún yẹn àwọn sì lọ láti lọ yáwó lọ́dún yẹn ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ẹni táwọn yáwó lọ́dọ̀ rẹ̀ yẹn ó sọ ń bọ́ àwọn lówó yẹn hmm. ṣé àwọn ló bùn ní abẹ́ni táwọn yáwó fún. Hmm. so bákan méjì ni ẹni kọjá pé ńgbà sẹ́yìn dọ́dọ̀ ẹni tẹ́ fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ yẹn ẹ yá fúnra yín ni ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ yẹ́ lómi. ya wípé lágbájá fẹ́ yáwó lọ́dọ̀ yín hmm. wọ́n á ní kí tó wọ́n wá ya lówó yẹn látàrí pé ẹ̀yin lẹ wá bá wọn bá sọ̀rọ̀ onítọ̀hún ni wọ́n bùn ṣùgbọ́n ẹ̀yin ní sábàbí so onítọ̀hún tó bùn lówó yọ gbàládà ẹ̀yin náà tẹ jẹ́ sábàbí tí wọ́n fi bùn lówó yìí báyìí ọlọ́run ní dùn yín ládàá rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kẹyàm wọn làwọn gbọ́ pé ẹni tó bá kú nínú látàrí irú àjàkálẹ̀ àrùn eléyìí tí ń tàn yìí báyìí òfin ọlọ́run bá sọ pé yóò kúkú ṣàhídì ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣàhídì tiẹ̀ kì í ṣe irú ṣahidi tó kú sójú ogun hmm. ṣahidi tẹ́lẹ̀ yìí ó ní pé yọ pọ̀ ní ládàá àyè ńlá tó lọ́wọ́ bó gbé sí àti irú ẹ̀san ńlá eléyìí tó lọ́wọ́ bó san yọ jọ kí ṣahidi ṣùgbọ́n kò dàbí ṣahidi tó kú sójú ogun torí ṣahidi tó kú sójú ogun òun wọ́n sin tó ń ta sọ rẹ̀ lọ́rùn òun wọ́n sin láì jẹ́ kí wọ́n ṣe solatul janaza sí lára so bákan náà anabi sallallahu alaihi wasallam ó ní ṣahidi tó kú sójú ogun wọ́n gbé dìde ńjọ́ gbé ndàlùkìyàmá tó ń tẹ̀jẹ̀ tó ń tẹ̀jẹ̀ lára ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí ó wà lára rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmá ńṣe ni ó kàn jẹ́ ẹ̀jẹ̀ láwọ̀ lásán ṣùgbọ́n òórùn rẹ̀ yóò jó òórùn lọ́fíńdà almisco ni. Hmm. ṣùgbọ́n ẹni tó kúkú látàrí irú àwọn coronavirus àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ ebola virus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́n bá ka gbogbo ẹsẹ̀ rẹ̀ lẹ̀. Hmm. so ẹni tó bá kúkúrú eléyìí á sọ pé ṣèhídì ni látàrí irú ẹ̀san ńlá eléyìí tọ́lọ́wọ́n bọ́ san Hmm. wáyé o ẹni tó bá wá kú bẹ́ẹ̀ sáwẹ́ àbá mi wẹ̀ sáàsì sọ̀látù jánásà sí la àbá mi ṣe àwẹ̀ hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé fífọwọ́ kan ara rẹ̀ ó lè mú kí àwọn ẹlòmíràn tún fara kásá àrùn yìí báyìí á jìnnà síbi tó wà á wá sí omi sí ara òkú rẹ̀ hmm. tá a bá ti sí omi sí lára á máa da omi yẹn sí lára pẹ̀lú ẹ̀mí pé à ń wẹ̀ tó tá a bá ti ṣe báyẹn bó láti fatọ̀ gbẹ̀yìn sí lára á gbìyànjú náà láti fi sí lára gba jìnnàjìnnà torí pé nìsín látàrí pé eh, coronavirus yìí gbalẹ̀ ayé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àti ń bá ní gẹ̀rí gan ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń dọ́gbọ́n sí clipper wọn wọ́n á so pọ̀pá ńlá wọ́n so mọ́ kílípà ni látọ̀ ọ̀kan ni wọ́n ti fi máa gẹrí. ẹ̀hìn ó lè jẹ́ pé àwọn bàbá tí o ti jagun eléyìí sọ́ra tiẹ̀ náà sọ́ra tiẹ̀ náà ó lè jẹ́ pé ẹni tí òun bá gẹrí ń bẹ lára rẹ̀ wọ́n máa lọ jẹ́ pọ́ fara ko so eléyìí pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ faṣọ gbẹ̀yìn sókùrú eléyìí lára a lè fi sí lára gba ọ̀nà jíjìn láì jẹ́ pé àfọwọ́kàn lára a sì ṣe sọlátùl janaza sí lára tí ó bá wa rọrùn fún wa láti ṣe sọlátùl janaza sí lára ní ìgbà tí òkú rẹ̀ ń bẹ́ńlẹ̀ ká tó gbé wọnú sàárè a jẹ́ pé ńgbà tá a bá bò sínú sàárè a sì sọlátùl janaza sí lára gbanú sàárè rẹ̀. hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. naam eh, abdulrahman ló ń sọ̀rọ̀ láti kọ́tọ̀rù. láti kọ́tọ̀rù kẹ́ni ìbéèrè yín sá ẹjọ ìbéèrè mi fáwọn ṣe kó wa dá lórí èèyàn tó ń gba lápẹẹrẹ lóṣù ó ń gba bíi one point two million bọ̀ lọ́dún kò owó ẹ̀ ò káyé tó lè fi yípo tó lè fi san zakat lórí ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ báwo ni yóò ṣe san zakat tó bá fẹ́ san. ẹ ṣé o alhamdulilayi òfin ọlọ́run bá dá lórí pé zakati kì í sọ̀ràn yàn lórí ẹnìkankan àfẹni tí ọlọ́run bá bá bò láṣìírí tọ́jú lówó. Hmm. téèyàn bá sì ti kọ́kọ́ ní òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakati tá a mọ̀ sí ní sọ́ọ̀bù. owó yẹn wà lọ́wọ́ èèyàn ọdún yípo lé lórí. tó bá yípo lé lórí tí owó yẹn ò dínkù tó ń ti pé èèyàn náwó èèyàn ń gbọ́ bùkátà rẹ̀ ó sì ń náwó sí gbogbo ibi tó yẹ kó náwó sí tó dáa àmọ́ owó tó ń lékún sí i tó ń ti pówó ń lékún sí i yẹn owó tí ọdún yípo bá lọ́dọ̀ rẹ̀ kò tún tó ní sọ́ọ̀bù mọ́ hmm. onítọ̀hún kò ní yọ zakat o lẹ́yìn ìgbà tí ọdún yípo bá owó ń lọ́dọ̀ rẹ̀ nítorí pé owó tó wà lọ́dọ̀ rẹ̀ kò tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakat hmm. bẹ́ẹ̀ náà lẹni tí máa ń ṣiṣẹ́ ò ń ṣiṣẹ́ oṣù èèyàn ń gba owó tó lé ní mílíọ̀n so ṣùgbọ́n ìgbà tí ọdún ọba fi yípo àní bá owó tó tó ní sọ́ọ̀bù lọ́dọ̀ èèyàn hmm. dípò pápẹ́ yọ yọ zakat lórí ẹ̀ irú eléyàn náà ní yọ zakat ọ̀rọ̀ tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀nìyẹn hmm. zakat àwọn oníṣẹ́ ọwọ́ zakat àwọn òṣìṣẹ́ oṣù hmm. àwọn òṣìṣẹ́ oṣù tí ń gbowó oṣù ṣé wọ́n ṣírò owó wọn pé iye báyìí ló kí n gbà lọ́dún ni yóò wá yọ zakat rẹ̀ rárá o torí kò fi ọlọ́run dá lórí pé olówó ní ọ̀yọ́ zakat mi ń lówó lọ́wọ́ èso lówó mi ń lówó nílé tí mò ń fi háyà èso lówó mi ń lówó ní mọ́tò tí mò ń fi háyà èso lówó mi ń lówó ní nǹkan èlò tí mò ń gbé háyà èso lówó nítorí pé tí mo bá lówó nílé tí mò ń gbé háyà owó tí lè ń pa fún mi màá yọ zakati ń bẹ tí mo bá ní owó ní mọ́tò tí mò ń gbé háyà owó tí mọ́tò bá pa fún mi màá yọ zakati bẹ tó bá ká mi sọ tí mo bá lówó ní irinṣẹ́ kan tí mò ń gbé háyà owó tí irinṣẹ́ yẹn bá pa fún mi màá yọ zakati nínú ẹ̀ tó bá pé mi sọ nígbà tí n ti níní sọ́ọ̀bù lẹ́yìn ìgbà tọdún yípo lórí owó mi yẹn mi ní yọ zakat. hello. hello. aleykum salaam wa rahmatulah. naam èmi náà ni mo padà wá kamaldeen abdulkareem láti niger. kí ni ìbéèrè yín pápápá. naam ìbéèrè mi ní pápápá ni pé eh, ẹni tí ọlọ́run bá lè kí ọlọ́ba jẹ́ sábàbí ikú rẹ̀ látara àìsàn tí ń jà kára ẹ̀ka kì í coronavirus. Hmm. ẹ dákun bó la sì lè wọ ẹrú tọ̀hún àbí tí a bá wọ ẹ kò sí lè fi mẹ́. wọ́n ti ṣàlàyé ẹ tún wa gbọ́ lórí orí ẹ̀rọ agbagbe tí ẹ ti ń gbọ́ wa wọ́n ti ṣàlàyé ó ní ara South Africa kan béèrè tán ní àìpẹ́ yìí bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó ń pè láti Netherlands lọ a sì ń wò pé tọ̀ tí a bá rí àtẹ̀jíṣẹ́ wọn tí a bá rí kà. Hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum wa rahmatulah. ìrọ̀kà kọrin. orúkọ mi ni wọn bá lókùn olóko látòkè lẹ́nu ìfowó mọ̀ṣọ́. kí ni ìbéèrè yín pápá pa. ìbéèrè mi ni pé akóyàn sùn lọ́wọ́. Hmm. ìmáàmù tó wá sáájú wá níjókòó ìjókòó kan ẹ̀ ìjúde hmm. ọ̀kan ló ṣe hmm. ti ṣùgbọ́n àlá pàtí ọ̀wá ọ̀nàsàndì wa àwa sálámà nítorí wá ni pé kí lọ́wọ́ débẹ̀ lọ́yọ́ kó rí ni àsopọ̀ yẹ ká ṣe ìforíkalẹ̀ agbẹ̀tàràn tó fẹ̀lẹ̀ mm. asalaamualeykum. Mm. alhamdulilayi tí ìmáàmù bá gbàgbé tó foríkalẹ̀ lẹ́ẹ̀kan ní rákà ti parí tí ìmáàmù wa sálámà eléyìí kò tí ì bá sọ láti jẹ ìforíkalẹ̀ kan tó kù yàn yóò wá ṣe látòrí ìjókòó náà ni ó ti lọ sí ìforíkalẹ̀ tó bá ti wá ṣe ìforíkalẹ̀ yọ̀kan tó kù wọ́n ṣe tẹ̀sán hòt tó má ti ṣàtáyà. yóò wá sálámà nìsín tó bá sálámà lẹ́yìn sí sálámà yóò wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì fún gbàgbé eléyìí ni nǹkan tí ìmáàmù ó pàtàkì púpọ̀ kì ṣe ká máa sojú kòkòrò àti ṣèlè máàmù ojú kòkòrò àti nímà ńlọ yẹ máa ṣe nítorí pé agbárí lásán kò fi yorùbá náà ẹ sọ pé ọgbọ́n wọ́n máa tẹ̀sí àwọn èèyàn sínú kòtò eléyìí ọ̀tọ̀ bẹ́ẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí ẹ̀ irú eléyìí bá ṣẹlẹ̀ ọ̀dọ́wọ́ wa ká gbìyànjú láti rí i pé irú rẹ̀ máa wáyé ẹ̀yin èèyàn náà tẹ́ wá sọ fún imam tẹ́ sọ pé subhanallah ọ̀rọ̀ òye imam ẹ̀yin wá sọ pé sujud sujud tẹ́ sọ ní tó ti pọ́ wálé dè lágbáwá ó ti bá sọ láti yín jẹ nítorí pé ẹ ti sọ̀rọ̀ ní ọ̀rọ̀ àwọn èèyàn nínú sọ̀lá ààyè ò sì gbà wá láti máa sọ orú ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ nínú sọ̀lá ẹni tó sọ pé sùjúdùn ọlọ́run ràn lọ́wọ́ yóò tún sọ láti tiẹ̀ sí ìwọ ti fi sọ láti tiẹ̀ tún ti gbogbo jàmáà ṣe nù kò sí wàhálà ń bẹ ọgbà aládà àtúnṣe tó ṣe o ṣùgbọ́n sọ láti rẹ̀ yìí kò dúró déédéé má kọ fẹsẹ̀ rinlẹ̀ nítorí pọ̀rọ̀ táwọn màlìkíyà sọ ní kí tá a bá sọ̀rọ̀ láti tún sọ láti ṣe kọ̀ bá sọ láti jẹ́ kọ̀dọ́gba nítorí pé ń tán fi sẹ̀rí fún un ń ṣe lọ́jọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ látàrí ìgbàgbé sàhábì sọ̀rọ̀ kò mọ̀ pé inú sọ̀láàtì làwọn wà ànábì náà dá lóhùn ànábì ò mọ̀ pé inú sọ̀láàtì làwọn wà àwa lè fi sẹ̀rí fún pé ẹni tó bá sọ̀rọ̀ láti tún sọ̀láàtì ṣe nǹkan kan ṣe sọ̀láàtì rẹ̀ mẹ́wàá ṣe sọ̀láàtì rẹ̀ sọ̀láàtì tẹ̀ ti bàjẹ́ àwọn jama àwọn forí kanlẹ̀ yìí tí wọ́n ṣe wọn lẹ́yìn rẹ̀ wọ́n ṣàtàyà wọn sàlámà ẹ̀yìn rẹ̀ nílé mọ́mọ́ tún wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé. jazakumullahu khairan àmàntí ojú òpó táǹgàrà yìí tó fi ń fọ ìbò lákọlákọ báwọn fúnra lára ẹ̀ ẹ̀ lọ́wọ́. Láwọn alẹ́ wọn lọ́dẹ bára sàtò. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh kọ yín. Orúkọ ọmọ ní Ọláyíwọlá Abdulrahma láti Àbẹ́lẹ́gbọ̀nsọ. Kí ni ìbéèrè yín pápá àpá o? Lórí nípa ọ̀rọ̀ iṣẹ́ lórí hmm. ìyàn sọ. Bí hmm. àwọn olórí jọ lọ́jọ́ pé lórí ẹ̀sìn ìyá lókìtì yẹn, ṣé máa ń gbé ìṣe ọlọ́sẹ̀ ẹ̀yìn bí ibìkan? Káwọn lọ ṣe mọ̀lúbì, láwọn ọmọdé àtọ̀kẹ́ṣẹ́ máa ń ní gómẹ̀dì náà ni pé ǹjẹ́ mọ́lúdì ṣíṣe ìjọ́dá àbí ọ̀dà ámbélé ntàṣe àtúnwá kó lọ sí ẹ̀yìn odi ìlú kan kó à ń lọ sí. gbogbo eléyàn àdáadáa lè lásán ni tó bá yẹ pẹ́ sìn nítorí wọ́n pè lẹ́sìn kì í lékún nítorí ànábì sallallahu alaihi wasallam ti mú wa tó jẹ́sìn òun náà ni wọ́n máa jẹ́sìn títí láéláé gbogbo nǹkan mi tó bá ti takò àdáadáa lè lásán ni nítorí onímọ̀ lédi fẹ́ dẹ́sìn ẹ̀sìn tọ́lọ́run bá ní kẹ́sì ó kúnlẹ̀ mélòó obìnrin kan ọkùnrin kan wọ́n lù pọ̀ kódà kó ṣe pé sọ láti láàṣẹ lọkùnrin àti obìnrin bá lù pọ̀ wọ́n dọ̀ dára ni hmm. ká tó wá pé mọ́lídì tó já dáadáa lẹ̀. Hmm. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. wàá jẹ àgbọmọdé wọlé alákàdọ gbọmọṣọ. kí ni ìbéèrè yín pápá àpáti lọ ẹjọ nípa àrùn tó wà lẹ pé ká má lọ sí jimọ ká má sọ sàlá sílẹ nígbà tó fẹ ká láwà lọ ẹ tó láwọn kan tí ń ṣàjíjẹ wọ́n kò ní stop àwọn láti ní àjẹ. wọ́n ti dáhùn rẹ̀ sẹ́yìn alájà tí ẹ bá gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ wọ́n ti sọ pé tọ̀ fún àǹfààní ara wa àti níbàámu pẹ̀lú bí òfin ọlọ́run ga bí ó ti ṣe sọ wọ́n ti sọ pé kí oníkálukú wa kí a ṣe bẹ́ẹ̀ kí a kóra ró fún ìgbà kan ná kí Allah subhanahu wa ta'ala kó bá ṣe àkákúrò àwọn àìsàn náà ní orí ilẹ̀ lọ́dọ̀ wa ń bí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah subhanahu wa ta'ala kó bá san ní ẹ̀sùn lóore ní ayé ń bí àti ní ọ̀la àlìkèyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n lè jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ lumodina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti ìgbà yìí wá bákan náà ládùúpẹ́ lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ wọ́rìn wá ọ̀làdùnní belò lóko tí èmi jẹ́ iṣẹ́ alábìbọ́ ti la ọjọ́ mẹ́jọ náà ni a tún pàdé ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mọ̀ọ́dá